pin lẹ́mìí pin lẹ́mìí pin lẹ́mìí pin lẹ́mìí means exasperated pin lẹ́mìí means exasperated obìnrin náà ti pin ọkọ rẹ̀ lẹ́mìí obìnrin náà ti pin ọkọ rẹ̀ lémi